bàbá nìyẹn ṣáà ti rí wọn eléyìí ṣe fífítì kan kò ṣe fọ́tò edit ayé èyí tẹ wá láàárọ̀ tẹ wá sọ pé a ti wà níwájú lẹ́gbọ̀ọ́ àrígbòó látàárọ̀ ó ti lọ gbowó òkú máa pa ni princess adéwálé ẹ máa pẹ ẹ ní kúure ọmọ fi a. máa fi ṣe tutù. ìyá